هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجو الله با عليكم الله با àti orí àjẹjẹ tó ọlọ́wọ́ bá kó máa bá a síwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn aráàlú anabi sallallahu alayhi wa sallam àti àwọn sahaba ẹ̀ sallallahu alayhi wa sallam àti gbogbo olùrin ojú ọ̀nà anabi sallallahu alayhi wa sallam gbogbo olùsìn ẹ̀sìn anabi sallallahu alayhi wa sallam gbogbo olùpèpè síjú ọ̀nà nabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùjagun ojú ọ̀nà nabi sallallahu alayhi wa sallam pẹ̀lú gbogbo ọ̀nà tí èèyàn máa ń gbà jagun sínú ẹ̀sìn. ìkẹ́ ọlọ́wọ́n bá àlàáfíà ọlọ́wọ́n bá àti orí ajẹ́jẹ́ tán ọlọ́wọ́n bá kó máa bá ẹnì kọ̀ọ̀kan títí di ọjọ́ gbẹdà ya ikhwanana eléyìí tí a ń bá àlàyé lọ lórí ẹ̀ eléyìí tí a ń gbé ẹ̀wù lọ eléyìí tí a ń tan ìmọ́lẹ̀ sí lọ òun náà ni ọ̀rọ̀ nípa al-ghulam alladhi qatalahu al-Khadir alayhi salatu wa salam. الغلام الذي قتله خضر عليه الصلاة والسلام ọmọ tí khadiru alayhi salatu salam tó pa al-ghulamu alladhi qatalahu khadir alayhi salatu salam òun náà ni à ń ti àgbéyẹ̀wò rẹ̀ pé ọmọ náà kí ni ìdájọ́ ẹ̀ nínú Islam ìjẹ́ ọmọ yìí ìjẹ́ ìdájọ́ mùsùlùmí láfún ni àbí ìdájọ́ káfíìr sílẹ̀ báyìí nìkan tí à ń gbìyànjú àti tan ìmọ́lẹ̀ sí. Ibadallah àti sí àwọn àlàyé eléyìí tí ó pọ̀ lẹ́yìn tó ń pè àgbẹ̀ láti pilẹ̀ nípa ìdájọ́ àwọn ọmọ kéékèèké nínú Islam ilé ìjọba ti mú àwọn ẹ̀rí tó pọ̀ wá nípa wípé àwọn ọmọ kéékèèké o ìdájọ́ tá a mọ̀ fún wọn ìdájọ́ tàbáyíyà ni ìdájọ́ tí a máa fún wọn ìdájọ́ àwọn òbí wọn òun la máa gbélé àwọn ọmọ lórí tí wọ́n ti mú àwọn ẹ̀rí wá tó lálàáfíà lórí eléyìí báyìí lọ́pọ̀lọpọ̀ sókè tó wá di pé àwa tàtàrà báyìí àfi wá bọ́ sí ọ̀rọ̀ ọmọ tí Khadiru pa alayhi salatu wassalam na ṣùgbọ́n ká tó tẹ̀síwájú lálẹ́ yìí insha Allah so yóò wù mí kí n sáré ṣe àlàyé ọ̀rọ̀ kan kékeré kan. fún wa ọ̀rọ̀ yí ọ̀rọ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ náà ni látara pé ìkan nínú àwọn àfáà súnnà kẹlọ́wọ́n bá lè kẹlá kí ó bá wa jẹ́ kó bá wa lọ́ra ẹ̀mí wọn kó sì kádàrà kírun wọn kó pọ̀ láwùjọ wa yìí àfáà wa Abdul Ghani Jumaa ìkànnà àwọn àfa sunna ni tọ́lá tí wọ́n ń pèpè sójú ọ̀nà kìtàbà àti sunna so tí a bá láǹfààní láti máa rí àwọn késẹ́ẹ̀tì wá sí wọn tó kí á gbìyànjú láti máa sojú kòkòrò àti máa gbọ́ wá sí wọn dáadáa àfa sunna ni àfa tí a ń sọ yìí àfa Abdulghani Juma so wọ́n wà ní Èkó so àfa Abdulghani Juma hafizahullah so wọ́n fi àtẹ̀jíṣẹ́ wọn fi ránṣẹ́ sí àfa abu muhammad abdulhamid alhajuri azu'akari hafizahullah àfáwa abdulhamid abu muhammad abdulhamid alhajuri azu'akari wọ́n ń gbé ní saudi arabia bó ṣe jẹ́ pé ọmọ yemen ni wọ́n ọmọ yemen ni wọ́n ṣùgbọ́n Saudi Arabia ni wọ́n ń gbé so alhamdulillah ẹ̀rí pé mo sọ ní àwọn bíi wáàsí mélòó sẹ́yìn tí mo ní pé gbogbo ẹnikẹ́ni tó bá láǹfààní àti ní nọ́mbà àgbàfà yìí tó bá láǹfààní àti ní nọ́mbà àfà Abu Muhammad Abdulhamid yìí so kí wọ́n gbìyànjú láti jẹ́ kó tẹ̀mí lọ́wọ́ alhamdulillah so ó ti nọ́mbà wọn ti tẹ̀mí lọ́wọ́ báyìí mo ti láǹfààní àti nọ́mbà wọn mo dẹ̀ ti bá wọn sọ̀rọ̀ lórí whatsapp wọ́n dẹ̀ ti dá mi lóhùn so insha allah ta'ala so èmi ló bẹ̀rẹ̀ sí máa gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan síwájú wọn báyìí tí wọ́n dẹ̀ máa bá wa tí wọ́n bá wa dáhùn lórí ẹ̀ sèmi àti wọ́n ti jọ ní àwọn àjọsọ ọ̀rọ̀ lórí ẹ̀ insha so tó bá ti ń jẹ́ kí ọba ti ń dáhùn lórí ẹ̀ ìrìn jẹ́ kí tiwa máa dí sí pẹ̀lú gbọ́lọ́ọ̀ba á jẹ́ kí a máa gbọ́ àwọn àlàyé tó bá ń ṣe lórí eléyìí báyìí lórí àwọn ọ̀rọ̀ tí a bá gbé síwájú wọn láti fi kí wọ́n bá wa ṣàlàyé nípa rẹ̀ lórí àwọn ìsọkúsọ tí ọkùnrin Muhammad bin Ali Jabata yìí tó ń sọ inshallah so àmọ́ àfáwà Abdulghani Juma hafizahullah so àwọn sẹ́ndì wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àfáà náà so lórí ọ̀rọ̀ kan tó pé a ti ṣàlàyé a ti yanjú ẹ̀ a ti kẹ́rì wá lórí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó pé kódà òun la fi bẹ̀rẹ̀ òun la fi bẹ̀rẹ̀ ìjòkó yìí tá à ń ṣe òun náà ní ẹ̀rí pé tá a bá wo ìjókòó yẹn rí pé inú Ramadan tó kọjá lọ la bẹ̀rẹ̀ ìjókòó yìí so tá a bá bẹ̀rẹ̀ inú Ramadan yìí níta kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ní pé ìjọ tọ́ kan kí yẹn máa ṣe wá sínú àwẹ̀ àbí òtọ́ kí yẹn máa ṣe wá sínú àwẹ̀ láti gbọ́dọ̀ kọ́ fi yẹn jilẹ̀ náà pé awọ́ ọ̀rọ̀ mẹ́rin wá lórí níta fẹ́ ṣe náà ìjọ tọ́ Muhammad bin Ali Jabata yìí ọkùnrin ní kàtàkàtà yìí tó ní kò tọ́ ó lẹ́ṣẹ̀ ni kí yẹn máa ṣe wá sínú àwẹ̀ ó lẹ́ṣẹ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ dídá ló ń pè é tó fi ń pè yẹn ní kèfèrí tó sọ pé mú yẹn jáde kúrò Islam àmọ́ gbà tó yá tò tí ṣe tọ́run tó gbé wáhíù mi wá fún tò ó tó ní ó ti kúrò ní bídá ó ti di ẹ̀ṣẹ̀ kò yẹ láti sìn tó ń gbà tí ọba máa parọ́ ń sìn olóhùn òpin bídá rí láyé irọ́ ti ba yé ẹ̀jẹ̀ tó yẹ láti sìn olóhùn òpin ní rí láyé kò yẹ láti ní kéèyàn máa kí sọ̀látù tarawih kìyàmù lẹ́yìn ó ní ká máa kí lẹ́yìn sọ̀látù ìṣà ká máa kí ní lẹ́yìn ìrun ìṣà dídá àlópin o ó sì ló gbé ìjáde kúrò Islam nígbà tá a wá sàlàyé ta kẹ́rin wá ẹwọ́ bá ti kẹ́rin wá lọ́sí ní ọdún tó lọ lórí àwọn ẹ̀rí tó tó rinlẹ̀ wípé ẹni kí lẹ́yìn ìṣà níṣẹ́ ó ti ní a ah, olóhùn òpin dídá rí láyé ọkùnrin yìí sì ń parọ́ ní nǹkan kan pé lára àwọn nǹkan tó fi kàfárọ̀ àfáà bá nìyẹn àbẹ́ẹ̀kọ́ ni wọ́n bá yẹn ìmọ̀ ń kíta àrí lẹ́yìn ṣáìfà ìmọ̀ ń kíta àrí lẹ́yìn láìfà nítorí ọwọ́ ayé ń sìn ní mọ̀ mọ̀ parọ́ mọ́ eléyìí tó bá ti yí ọ mọ̀ sọ pé alhamdulillah so ọlọ́run ti ní kí wọ́n ṣàlàyé eléyìí fún bí ó ti yé mi o kó o sì mọ tààrọ́ já àkó ń bẹ̀ káàmọ́ ibi tó sẹ́kù sí èwo ni kọ́ ọmọ parọ́ àfi ó wí tẹ́lẹ̀ náà ni afẹ́kọ̀ọ́ ọmọ túbá kó ń bẹ̀ náà ni tó tọ́ bá ti ń túbá já mọ̀ mọ̀ kó o ti túbá kó mọ́ mọ́ àwọn irú àwa ìkọ́ lọ́mọ sọ pé òwí fún torí pé n tí gbogbo wa yìí gbọ́ látọ̀dọ̀ rẹ ni tá a gbọ́ tí nǹkan ni wọ́n ní àbí àbí àbá òsì so owó lè yẹn kọ́ sí a máa parọ́ fún wa ń sì pé wọ́n sọ pé ẹni tó bá kí tààrọ̀ wíhìn lẹ́yìn iṣẹ́ ìpé bídíà ló ṣe kí ṣe súnà wá ló ṣe lọ́dọ̀ rẹ ẹ̀ṣẹ̀ nu àbí ṣé sọ̀rọ̀ ìbáàdà ni kò yẹ báyìí nísìnyí so gbogbo àwọn eléyìí báyìí ìgbà tí ó ti jẹ́ gba ẹ̀rí so ó ti wá bẹ̀rẹ̀ sí máa ó ti bẹ̀rẹ̀ sí máa yí ó ti ń parọ́ so lè báyìí wá ní lórí ọ̀rọ̀ ìjà lè ṣe wá sí nínú àwẹ̀ àbá lè ṣe wá sí nínú àwẹ̀ so tí mo láti yanjú tá a ti mẹ́rin wá yẹn lọ́pọ̀lọpọ̀ yẹn gbogbo nǹkan tó bá fẹ́ tó bá fẹ́ tó bá fẹ́ tó bá fẹ́ sàǹfààní pẹ̀lú ẹ̀ so ó lè béèrè fún àwọn kéṣẹ̀ tí tàbí ṣàlàyé ẹ̀ ní ọdún tọ́lọ ń láti bẹ̀rẹ̀ ìjókòó yìí so àfa Abdulghani Juma kọ́nà bá lè jẹ́ kó bá ṣe dára fún wọn kọ́nà bá kó bá lọ́rẹ̀ mi wọn wọ́n wá bi àfa léèrè lórí ọ̀rọ̀ yìí àwọn ìbéèrè àti ìdáhùn àfáà náà wà léyìí tí wọ́n fi ránṣẹ́ sí gbogbo ayé tí gbogbo yẹn lè rí wọ́n snapu àwọn conversation wọn lórí whatsapp bọ́n ṣe bára wọn sọ̀rọ̀ lórí message wọ́n wọ́n screenshot yẹ wọ́n screenshot nǹkan yẹn wọ́n wá jù káàkiri sí facebook àti sórí whatsapp àwọn fọ́tò tó ń wọ́n screenshot níbi ọ̀rọ̀ tó ń jọ sọ yẹn. tòun tán sọ ni pé àwọn ní arju minkum jawaba hadha barakallahu fikum ẹni tí ń sọ̀rọ̀ yìí olóyè ni àfọwọ́ Abdul Ghani Jumaa àbí wọ́n ní arju jawaba hadha barakallahu fikum wọ́n ní mò ń retí mò ń rankan ìdáhùn ìbéèrè yìí mò ń rankan ìdáhùn nǹkan yìí kọ́lọ̀ wa ní kíra kọ́ba àti àlùbáríkà sí inú àlámọ̀rí arju ok arju minkum جواب هذا أرجو منكم جواب هذا بارك الله فيكم مولا كلا تدعي كما مدعو سيدري مولا تلا تدعي كما مدعو سيدري كما مالك كما مشي دادا كما مالك كما فالبركة سي كما كوبا كما مفين البركة تقو نعم ní ìgbà kan sẹ́ndì mẹ́sẹ̀jì yẹn شيخ sheikh wa fi ohun ránṣẹ́ sheikh lẹ́yìn tàbí òun ránṣẹ́ àfáà tún kọ mẹ́sẹ̀jì mi pé jazakumullahu khayran wọ́n dúpẹ́ wọ́n dẹ̀ bẹ́ lọ́wọ́ bá kọ́lọ́ba ní kákó sanwó lẹ́sàn-án rí lórí ohun tó fi ránṣẹ́ yẹn gbogbo ẹni tó bá ní kíní lọ́wọ́ yóò rí mu ṣe ń sàlàyé náà ni. sọ̀rọ̀ tó wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pé yá sheikh yá wọ́n ní العلم الشرعي في شهر رمضان معصية فما توجيهكم في ذلك مشكورين وني إلى شيخ أقولتي مصرون فيه إن هذا الرجل dájúdájú ọkùnrin yìí wọ́n àfókọ rẹ̀ sí pé jàbàtà yàkúlù bí anna dáwàtà ila Allahi ta'ala ó ń sọ wípé yìí máa pèpè sójú ọ̀nà ọlọ́ọ̀ba wàtà ìlímà náàsì alẹ́ ìlmà ṣẹ́rẹ̀ yìí àti ká máa kọ́ àwọn èèyàn ní ìmọ̀ ṣẹ̀ríà fi ṣáhàrí Ramadan nínú oṣù Ramadan máa síyàtùn pé ẹ̀ṣẹ̀ ni wọ́n ń jàbàtà ń sọ bẹ́ẹ̀ fàmá tàwùjí hukum fi dhalika mashkurin kí ni ìtọ́nisọ́nà tẹ́fẹ́ ṣe fún wa lórí eléyìí báyìí kọ́nà bàlẹ́ kí wọ́n dúpẹ́ fún yín. kí ni ìtọ́nisọ́nà tẹ́fẹ́ ṣe lórí eléyìí báyìí mashkurin ẹ dáhùn ẹ dá wa lóhùn lẹ́ni tí à ń dúpẹ́ fún yín lórí àwọn nǹkan tí ẹ ń ṣe fún wa so ìgbà tí ṣéèkì wa dáhùn kò ní báyìí nísìnyí ṣéèkì ní man za'ama dhalik fahuwa ja'ilun bi dinillahi azza wa jal wa bi umumati shari'ati wa min hayna lahu hadha alqawl ṣéèkì ní man za'ama dhalika ẹni tó bá nírú àdìsọ́kàn báyìí ẹni tí bá ń sọrú nǹkan báyìí ẹni tó bá nírú òrí kọ́wọ́ jahilun bìdínìlá aláìmọ̀ká pátápátá nípa ẹ̀sìn ọlọ́run ni ẹ̀sìn ọlọ́run ò yé rárá wọ́n ní pàwọ̀ jahilun bìdínì láhì azza wa jalla aláìmọ̀ká nípa ẹ̀sìn ọlọ́run ọba ọba tó gbọ̀ngbọ̀n ọba tí ọba bí yìí ni wọ́n bí ẹnu ọmọ ti ṣẹ̀ríà ó tún jẹ́ aláìmọ̀ká nípa gbogbogbò ìdájọ́ ṣẹ̀ríà nípa gbogbo ìdájọ́ ṣẹ̀ríà pátá ọjà aláìmọ̀ká nípa rẹ̀ wàmín àyìnlá láhùn azal kọ́ níbo gan wọ́n ní níbo gan ló ti rírú ọ̀rọ̀ burúkú tó sọ yìí afa abdulghani juma akọrọ bàyí kakọ bá aṣẹlẹ dáfún wa ni alhamdulillah ala ni'amihi wa jazakumullahu khairan wọ́n ní ah, gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn tọ́lọ́run bá ní ń ṣe lórí àwọn ìdẹ̀ra rẹ̀ tó ṣe lé wa lórí eh, lọ́pọ̀ yanturu wa jazakumullahu khairan àti pípọ́ lọ́ba àlékelá kí ọba wa sàn ilẹ̀ sàn rí. tó mo rò pé eléyìí báyìí ó jẹ́ nǹkan ṣókí tí a ń láti ṣàlàyé wa sókí a lè nǹkan tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí so nínú ọ̀rọ̀ tí afa abu muhammad abdulhamid alhajuri azuakari rahimahullahu ta'ala ahafizahullahu ta'ala tí wọ́n sọ nígbà tí wọ́n bí wọ́n lè nípa pé ìjà lè ṣe wá sínú àwẹ̀ àbá lè ṣe wá sínú àwẹ̀ lẹ́bìí pé ẹ̀rí pé gbogbo àwọn tó jẹ́ onísúnnà pàwátá tó rìn lójú ọ̀nà súnnà kò sẹ́ni tó nírú rí burúkú jíjà bàtà níyì kò tí yé bá ní sèyí so kò sẹ́ni kankan náà fi ní ìbò ló ti rírù rò rí wàmín àyìnàláhu wàmín àyìnàláhu azal qawl níbo ló ti rírù ọ̀rọ̀ burúkú tó ń sọ yìí níbo ló ti kà á tí ó bá ní sèyí níbo ló ti rí so kò síbi kankan tó ti rí ju wípé òun fún rẹ̀ nìkan dá ẹ̀sìn fàyọ nínú làákàyà ara rẹ̀ tó dẹ̀ ń gbé kalẹ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó ní kàmá tẹ̀lé lọ náà nílé báyà fi kọ́kọ́ ṣe ọ̀rọ̀ tẹ̀síwájú ni so nítorí pé àlìmọ́ ní àǹfààní àti àárí nǹkan yìí kàmọ́ nígbà tí a bá ti tara bọ̀ nǹkan tí a ń sàlàyé lọ. naam sọ̀rọ̀ nípa ọmọ tí kọ́dúrú pa òun ni à ń bá lọ. nàmú sàlàyé nǹkan fún wa nǹkan kan fún wa ní ìjẹjọ tí mo fẹ́ ká dìmú wípé lára àwọn ọ̀nà tí a máa fi mọ ìjẹ́ kèfèrí yàn pé lágbájá báyìí kèfèrí ni nínú ẹ̀sìn tàbá fẹ́ gbé ìdájọ́ léèyàn lórí ipe ìdájọ́ ìjẹ́ mùsùlùmí àbí ìdájọ́ kèfèrí ara àwọn ọ̀nà tí a máa fi ń gbà gbé léèyàn lórí ni àtàbàíyà kọjá sí wípé àwọn òbí rẹ̀ méjèèjì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tó bá jẹ́ kékeré irú ọmọ yẹn náà tó bá ti dé sínú tọ̀míyìí tó bá ti dé ọjọ́ orí tó ti máa ọ̀tún yàtọ̀ sósì tó ti mẹ̀sìn yàtọ̀ síra wọn tó bá wà lórí ẹ̀sìn àwọn bàbá rẹ̀ so ìdájọ́ àwọn bàbá rẹ̀ náà láfún náà pè ní àtàbàíyà àdẹ̀mọ́ ìwà lórí ilé báyìí lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀nà tuntun tó sàlàyé fún apá ẹ̀yẹ́ máa fi ma káfíìr táàfin mọ́nà pé yẹn jẹ́ kéfèrí òun náà ni àkéyàn ṣe iṣẹ́ kúfùrù gbogbo ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ kúfù tó bá ṣe iṣẹ́ iṣẹ́ tó sọ̀rọ̀ di kèfèrí tí àwọn májẹ̀mú ti pé lára rẹ̀ tí àwọn májẹ̀mú tí alùsùnnà wal jàmáà tí wọ́n gbà yí pé a gbọ́dọ̀ wò lára àyàn ká tó gbẹ́dájọ́ káfíìrì lé lórí tí gbogbo àwọn májẹ̀mú yẹn pé pẹ̀lú àwọn ẹ̀rí tó wà fún ìrẹ́ níbẹ̀ ọmọ di káfíìrì pẹ̀lú kò sí iye báyìí nísìnyí èèyàn máa di káfíìr èèyàn máa di kèfèrí pẹ̀lú ọ̀rọ̀ tó bá sọ lẹ́nu tó bá yẹ pé èèyàn bá sọ ọ̀rọ̀ kèfèrí lẹ́nu irú ẹni báyìí ó di káfíìr lẹ́yìn tí gbogbo àwọn májẹ̀mú tí ó yẹ ká wò lára rẹ̀ lẹ́yìn tó bá pé tán nínú àwọn ọ̀nà tí a máa ń gbà di káfíìr géyì òun náà ni pẹ̀lú àdìsọ́kàn tí a bá ní àdìsọ́kàn tí ó tako Islam àbí àdìsọ́kàn tí ó yẹ pé ó sọ̀rọ̀ di kèfèrí ó yàn jáde kó ní Islam irú ẹni báyìí ó di kèfèrí pẹ̀lú àdìsọ́kàn yẹn. naam nínú àwọn ọ̀nà tá a tó wá máa ń gbà fi kèfèrí ńlẹ̀ fún èèyàn òun ni pé a máa ń fi kèfèrí ńlẹ̀ fún èèyàn pẹ̀lú a kí a rí ẹ̀rí nípa wípé ọlọ́run bá àlékẹ́lá fi hàn wá nípa pé inú mọ ọlọ́run bá o àti inú kádàrà ọlọ́run bá o nínú pèbú ọlọ́run bá o ọlọ́run bá àlékẹ́lá fi hàn wá pé káfíìrì ní lágbájá ìyẹn ni mo wá sọ pé èèyàn ò lè mọ̀ yẹ a lè mọ̀ yẹ wípé èèyàn kan tó jẹ́ kèfèrí nínú mọ̀ ọlọ́run ọba àbí nínú kádàrá ọlọ́run ọba àyàfi tá a bá rí dẹ̀líìl tá a bá rí ẹ̀rí pé ọlọ́run ọba àdékẹ́lá jẹ́ pé wáyé pé lágbájá o kèfèrí ni sórí àníṣe ẹ̀rí yẹn láwa lò lásọ pé ọlọ́run ọba àdékẹ́lá ti fi mọ̀ wá nínú àwọn ìmọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba àdékẹ́lá tó fi pamọ́ fún wa tọ́lọ́run ọba àdékẹ́lá wá tó fi hàn wá nítorí àǹfààní tọ́lọ́run ọba àdékẹ́lá fẹ́ ká ṣe ń bẹ̀ onípọ́lọ́run ọba àdékẹ́lá ti pé ni kò sò eléyìí báyìí tí mo wá sàlàyé fún wa yí pé kódà kò bá jẹ́ sí pé àwọn òbí tó bí yàn wọn bá jẹ́ mùsùlùmí tá a bá ti rí dẹ̀líl wípé ẹni yìí o nínú ìpè bùbú ẹ̀ nínú kádàrá ẹ̀ kèfèrí ni irú ẹni báyìí kèfèrí ọmọ jẹ́ irú nǹkan yẹn ló ṣẹlẹ̀ sí ọmọ tí Khadiru pa irú nǹkan yẹn òun náà ló ṣẹlẹ̀ sí ọmọ tí Khadiru pa eléyìí báyìí sì ní nǹkan kan tó ń pé orin lẹ́nu ìsìláàmù ni kí ló fà á nítorí pé ọlọ́run ọba àlékẹ́lá jẹ́ kó yé wa ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa wípé síwájú kọ́lọ́run ọba àlékẹ́lá tó dá kọ́lọ́run ọba tó dá èèyàn kọ́lọ́run ọba tó dá ẹ̀dá lọ́lọ́run ọba ti mọ iye nǹka àwọn ọmọ àlìjẹ́nà ọlọ́run ọba àlékẹ́lá mọ iye nǹka wọn ọlọ́run sì mọ̀ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan báyìí síwájú kọ́lọ́run tó dá wọn gan ni ọlọ́run ti mọ ọlọ́wọ́ bá àlékẹ́ láti mọ̀ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan báyìí pé lágbájá min ahli janna lágbájá min ahli janna abẹ́lẹ́wọ̀ bá àlékẹ́ lákọ́lọ́ jẹ́ káwa náà wà nù wọn. eléyìí báyìí ó ti wà nínú mọ ọlọ́wọ́ bá síwájú kọ́lọ́wọ́ bá àlékẹ́ tó bẹ̀rẹ̀ sí máa dẹ́dà ilé báyìí ti ń bẹ́nu mọ ọlọ́wọ́ bá tipẹ́tipẹ́ sórí ẹni ti yìí so ìdí ń bẹ́nu mọ ọlọ́wọ́ bá táàdẹ́gbọ́dọ̀ bákan náà ní kọ́lọ́wọ́ bá àlékẹ́ láti mọ àwọn ọmọ náà àti yonka wọn ọlọ́run sì mọ̀ wọ́n ṣé báyìí nísìnyí nínú àwọn ìmọ̀ ọlọ́run ọba tó ti ṣáájú ni eléyìí báyìí orin lẹ̀bẹ́ àkídàtú ahli sunnah wal jama'a dẹ̀ ni kò sí ìbáyìí nísìnyí àwọn wọ̀nyí dẹ̀ ni kò sí bá ṣe lè ṣe lé ayé ibi tí wọ́n padà parí ọ̀rọ̀ wọn sí náà nìyẹn torí pé eléyìí báyìí lọ́fà lálá nígbà tí anábì sallallahu alaihi wasallam dá iná ọlọ́run sì dá àwọn tí wọ́n jẹ́ ọmọ náà yìí ọlọ́run bá sì mọ yonka wọn ọlọ́run bá sì mọ wọn bẹ́ẹ̀ lọ́wọ́ bá lékelá dá àlìjẹ́nà ọlọ́run bá dá àwọn tí ó wọ̀ bẹ̀ ọlọ́run mọ yonka wọn ọlọ́run sì mọ wọn. àwọn sàhábà wa bí anábì lè pé ok anábì fàfíìmọ̀ làmẹ́l iṣẹ́ tá a wá ń ṣe àwọn iṣẹ́ àlìjẹ́nà tá a ń ṣe gbogbo iṣẹ́ ẹ̀sìn tá a ń ṣe kí wàá là ń ṣe fún sí kí là ń ṣe sí nígbà tó ń pọ́n náà wọn bá lékelá ti mẹ́ni tí ó wọ nánú wa àtẹni tí ó wà àlìjẹ́nà àṣiṣẹ́ àṣiṣẹ́ ọlọ́run bá ti mọ̀ pé ọmọ àlìjẹ́nà nílé ọmọ náà nílé ìráyè kí là ń dààmú ara wa sí ìgbà yẹn tá àkúkú dúró de kádàrá yẹn ìgbà tí ó bá ṣẹlẹ̀ sí wa tí ó bá ní sìn yìí anábì sallallahu alaihi wasallam pé ìrìn ẹ̀mẹ́lù anábì ni ẹ máa ṣiṣẹ́ yín lọ o fa kullun ní máa ṣe ní rọrùn fún bá àlékẹ́lá ayé bí tọ́lọ́wọ́ bá àlékẹ́lá bá dá àyàn sí pé iná jẹ ibùgbé èèyàn lọ́jọ́ gbọdọ̀ kìyàmà òun lọ́lọ́wọ́ bá àlékẹ́lá ó ṣe iṣẹ́ rẹ̀ nírọ̀rùn fún ilé ayé fakullun muyassarun lima khuliqa lah gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé iṣẹ́ iná lọ́rọ̀ ọlọ́run ẹ mọ̀ wípé ibi tọ́lọ́wọ́ bá àlékẹ́lá dáhùn mọ́ nìyẹn tó fi rọrùn fún láti máa ṣe bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé iṣẹ́ ọmọ àlìjẹ́nà lọ́rọ̀ ọlọ́run ẹ mọ̀ wípé ibi tọ́lọ́wọ́ bá àlékẹ́lá dáhùn sí nìyẹn fakullu muyassaru lima khuliqa la anabi ni ẹ máa ṣiṣẹ́ lọ ẹ má dáwọ́ ṣẹ́ dúró ẹ má gbára lé kádàrá òwe báyìí nísìnyí so ẹ máa báṣẹ sí yín lọ gbogbo ntẹ gbogbo ntọ́lọ́wọ́ bá àlékẹ́ lábá kádàrá pé yóò jẹ́ gbogbo yín lọ́lọ́wọ́ bá àlékẹ́ ló ṣe ṣẹ́ rẹ̀ níwọ̀n fún yín hadith ń jókòó yọ wípé ọlọ́wọ́ bá àlékẹ́ láti mọ iye àwọn tí ó wọ̀ náà ọlọ́run ti mọ̀ wọ́n ọlọ́run ti mọ̀ wọ́n ní mímọ̀ ọlọ́run bá lè ti mọ̀ àwọn tí ó wà lè jẹ́ ti mọ̀ wọ́n ọlọ́run ti mọ̀ iye nǹkan àwọn ọlọ́run ti mọ̀ wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan náà nígbà tẹ́lẹ̀ yà rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá rí bẹ́ẹ̀ kí ẹ̀ wá máa sí sí ọmọ àlìjẹ́nà lọ kódà kọjá sí pé báwa ṣe ń rí sí ọmọ àlìjẹ́nà ni ló ń ṣe kò túmọ̀ sí pé ó ti ìdánmọ̀ àlìjẹ́nà torí pé ó dìgbà tó bá tó kú lórí nǹkan yẹn kò ní báyìí nísìnyí tó yìí jẹ́ sí pé ó kú lórí ẹ̀ láàrin òun àtọ́lọ́wọ́n bá ń tòótọ́ kó tó dánmọ̀ àlìjẹ́nà kódà bàbá rí ẹ̀ bá kú lórí sí ọmọ àlìjẹ́nà báyìí ìyẹn ọ̀sọ́ fún abẹ́kà sọ́kọ̀ ọmọ àlìjẹ́nà ni nítorí pé ń tọ́ hàn sí wa nìyẹn àmàrin òun àtọ́lọ́wọ́n bá àbí ẹ̀kọ́ ni níta kà máa sọ ni pé ah ẹgẹ́ bí n tó kúlé lórí yìí o àrùn kàlìjẹ́nà fún ni ṣé báyìí nìyí ìyẹn wá lè máa ti bá iṣẹ́ ọmọ àlìjẹ́nà bọ̀ tí ó kù díẹ̀ tí ó kù ẹgẹ́ bí hadith tó gbajúmọ̀ dáadáa tí mo ti kà fún wa lọ́sẹ̀ tó lọ yẹn tí ọlọ́wọ́ bá lékelá ó dẹ̀ ní kí gáfàrà kí ó gbáwájú ẹ̀ látara iye àyè ibi tọ́lọ́wọ́ bá lékelá da sí pé bẹ̀ ibi tí ó gbé nìyẹn yóò bẹ̀rẹ̀ sí máa yí sí ọmọ náà yóò dẹ̀ kú lórí ẹ̀ tó fi jẹ́ pé ká máa rí ẹ̀kọ́ máa yí sí ọmọ àlìjẹ́nà báyìí kò sẹ́ni tó sì lè fọwọ́ sọ̀yà nítorí na afáàmọ́ fi ń sọ pé èèyàn kan ò lè sọ pé lágbájá wà líyù lọ́ọ̀ ni pé ọ̀rẹ́ ọlọ́run ni nítorí pé o ò tí ì mọ ibi tí ó parí ìgbésí ayé rẹ̀ sí èèyàn lè jẹ́ ọ̀tá ọlọ́run ó lè jọ́ máa tí ó sì ní díàwẹ̀ ó lè jọ́ máa ná tí ó sì wà lórí ẹ̀yìn ó sì máa ròyìn pé ọmọ ẹ̀yìn ni kódà yóò máa kó yóò máa ṣe gbó ẹ̀yọ́ rò pọ́mọ àlìjẹ́ndẹ̀ ni bẹ̀tì nínú mọ ọlọ́ọ̀bá ọlọ́mọ pọ́mọ náà ni padà fún sórí tí ọmọ náà ni yóò padà fún síbẹ̀ ni nítorí ẹ̀lẹ́ yóò fi lè pè ní waliyullah nítorí pé nínú iṣẹ́ fi hàn yìí ẹ̀yìn rò pé waliyullah ni pẹ̀lú iṣẹ́ yẹn bẹ̀tì lọ ni tó pọ́mọ náà ni ẹnìkan ò sì ní jọ́mọ ná kọjá waliyullah yìí ya làwọn àbá mi sọ pé èyí wòlíì máa ń há fún yàn nígbà pé yàn máa ń há búrẹ́dì

ẹ sì máa fẹ èèyàn míì lọ́rẹ̀ ọlọ́run tó yẹ pé nínú mọ́ ọlọ́run ọ̀tá ọlọ́run nítorí ọlọ́run ọmọbi tó parí ìgbésí ayé rẹ̀ sí kò sí ìyẹ̀bá nísìnyí so eléyìí báyìí ló jẹ́ ká mọ̀ yìí pé àti lọ́dọ̀ ọlọ́run ọba èèyàn lè àjẹyìn àṣeyàn lè jẹ́ kéf èèyàn lè jẹ́ mùsùlùmí lọ́dọ̀ wa tí ì jẹ́ kéf èyí lọ́dọ̀ ọlọ́run ó lè jẹ́ mùsùlùmí lọ́dọ̀ tiwa bẹ̀tẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba àdékẹ́ láti kọ́ pé ni ibi tí ó parí iṣẹ́ rẹ̀ sí nìyẹn kò sí ìyẹ̀bá nísìnyí wa tí torí pé ibi tí ó parí ìgbésí ayé rẹ̀ sí lórí islam ni ṣé bá nísìnyí eléyìí báyìí òun náà tó ló ní í ṣe pẹ̀lú hadithu tánàbí sallallahu alaihi wasallam sọ wípé tọ́ nígbà tẹ́nì kọ̀ọ̀kan wá wà nínú okùn ìyá wa ó ní wọ́n ti wá kọ kádàrà bá ṣe jẹ́ ní ayé shaqiyun aw sa'idun olórí burúkú ni ó jẹ́ ni kèfèrí ni ó jẹ́ tó bá délé ayé ni àbí olóríire ni ó jẹ́ àbí ẹ̀kọ́ ni wọ́n ti kọ eléyìí báyìí kalẹ̀ so eléyìí báyìí òun ni nǹkan tó òun lọ́ àfẹ́tì ọmọ tí Khadiru pa báwo wá ni a ṣe wá mọ̀ a mọ̀ yẹn pẹ̀lú wáyù tọ́lọ́wọ́ bá lékelá fi ránṣẹ́ sí Khadiru kọ́ mọ̀ jẹ́ àmì fún Khadiru gẹ́gẹ́ bí pé ànábì ọlọ́run ni gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ṣe sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ pé eléyìí báyìí ni dẹ̀lílù pé Khadiru nǹkan wà ànábì ọlọ́run ni insha Allah máa padà mẹ́nuba a sì ní àwọn àfáà tán nílò eléyìí báyìí ò túmọ̀ sí pé Khadiru jẹ́ ànábì ọlọ́run ọba kò sí yẹ báyìí aṣọ pọ́gbà látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́wọ́ bá àlékelá sí àwọn kankan hàn ọlọ́wọ́ bá àlékelá fún láwọn ìró kan láti sánmà kò sọ́dà nẹ́bí ọlọ́wọ́ bá. so eléyìí báyìí ìmọ̀ yẹn gbogbo ẹnu sákò wípé pẹ̀lú àyà Qur'an ọlọ́wọ́ bá àlékelá fi ìmọ̀ ìmọ̀ kọ̀kọ̀ ọlọ́wọ́ bá àlékelá fi mọ Khadiru àbí ẹ̀kọ́ ni. inú ọmọ kọ̀kọ̀ tọ́lọ́wọ́ bá àlékelá wá fi ọmọ Khadiru yìí tọ́lọ́wọ́ bá mọ̀ pé ni hadith gbé wá tó clear. náà àṣìwájú káwá kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ náà kákọ́ wu àwọn ẹ̀rí ẹ jẹ́ ká lọ wo inú tafsiru at-Tabari rahimahullahu ta'ala nígbà tí alimami at-Tabari tó ń sàlàyé aya wa amma al-ghulamu fakana abawahu mu'mina fakana abawahu mu'minayni fakhashina an yurhiqahuma tughyanan wa kufra nígbà tí alimami at-Tabari alayhi rahmatullah tó ń sàlàyé aya yìí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan ó lágbára nù aya náà ṣùgbọ́n tó ka tafsiru alimami at kódà tí a bá wo áyà yẹn áyà yẹn ti jẹ́ kó yẹ pé ọmọ yìí kèfèrí ni áyà yẹn lásán tá a bá ti rí hadith áyà yẹn jẹ́ kó yẹ pé kèfèrí ni gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ àgbọ́yé Qur'an tó bá mọ kí bá sọ Ọlọ́run ní wa ammal ọmọ kékeré tí pa yẹn àwọn òbí rẹ̀ méjèèjì bàbá rẹ̀ àti rẹ̀ ajẹ́ sí pé ọmọ yẹn ò kí ń ṣe mùmìnì lọ́lọ́mọ àlékẹ́ sọ pé fàkánà àbàwáhù mùmìnì tó bá jẹ́ pé mùmìnì lọ́mọ yẹn náà kò ní ìdíkà mọ̀ sọ pé fàkánà àbàwáhù mùmìnì ajẹ́ sí pé ìtọ́lọ́wọ́ bọ́ sọ ni pé fàkánà húwà wa àbàwáhù òun àtàwọn òbí rẹ̀ méjèèjì mùmìnì mùmìnì ni wọ́n àmọ́ nǹkan tọ́lọ́ bá lè ká fi sọ ìdájọ́ àwọn òbí rẹ̀ méjèèjì ni pé ká lè bá mọ̀ pé ìdájọ́ wọn yàtọ̀ ìdájọ́ ọmọ yìí yàtọ̀ sí ìdájọ́ àwọn òbí rẹ̀ wọ́n fi pé wa ammal ghulamu fakana abawahu mu'minaini. ẹ̀rí ọmọ tí kọ́dúrú pa àwọn òbí rẹ̀ méjèèjì mùmìnì ni ajẹ́pọ́ túmọ̀ sí pé òun kì í ṣe mùmìnì nìyẹn. kò tí yẹ báyìí sí bí kí ẹ sọ pé ẹ̀rí àwọn tẹ́wá ní ẹ̀rí àwọn méjèèjì yìí ẹnjìníà ni wọ́n ó tún ìgbẹ́lẹ̀ kẹta yẹn ṣe kí ni kì ṣe ẹnjìníà tó bí wọ́n bá yẹ pé ẹnjìníà lẹ́lẹ̀ òun náà ni kò ní ìdíkà ẹ̀jẹ̀ sọ wípé ẹ̀rí àwọn méjèèjì nínú àwọn mẹ́ta káwá ní káwá dá àwọn méjì fàyọ ó túnbọ̀ sí pé intan sọ ni pé àwọn èèyàn yàtọ̀ sí ẹnìkan yẹn nìyẹn kò tí yẹ báyìí sìn eléyìí náà ní mafhumul mukhalafa ẹ wa amma al fakana abawahu mu'minaini naam nígbà tí a fọwọ́ alimami tọ́bari rahimahullahu ta'ala ìgbà tẹ́ sàlàyé ayà yìí tabalawo tafsiru tọ́bari ẹni tó bá fẹ́ wò lórí alimaktabatu shamila torí fóònù kọlọ̀wù mujalladu 18 page 85 nínú mujalladu 18 wọ́n ní alqawlu fi ta'wili qawlihi ta'ala wọ́n ní ọ̀rọ̀ nípa ìtumọ̀ gbóná ọlọ́run ọba tó sọ wípé wa amma al fakana abawahu mu'minayni فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما آه، أن آه، فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحمة آية, إيه؟ طبعا لأنه سورة الكاف ايه 80-81 آه الإمام الطبري إمام المفسرين رحمه الله تعالى وني أرى لوري تمغلوي وني يقول تعالى ذكره ọlọ́wọ́ ọba ọba tí ìrántí rẹ̀ ga ọba tí ó kọ rẹ̀ ga ó sọ fún wa pé wà ammal ghulam ẹ̀rí ọmọ kékeré tí Khadiru pa yẹn fa innahu kana kafiran fa innahu kana kafiran tafsiru Tabari alimamu Tabari jẹ́ kó yà bẹ́ kèfèrí lọ́mọ yẹn ẹ́ alimamu Tabari ó jẹ́ kó yà bẹ́ kèfèrí lọ́mọ yẹn eléyìí báyìí jàbàtà lè jẹ́ kó yíwáyí pé gbogbo ẹnikẹ́ni tó bá gbà yìí pé ọmọ tí kọ́dúrú pa yẹn o tó bá gbà yìí pé kéfèrí ni irú ẹni bẹ́ẹ̀ náà ti di kéfèrí nìyẹn torí pé ń pọmọ kékeré ní kéfèrí àwọn òbílà ó pe ànábì náà ní kéfèrí o tó pa ànábì sallallahu alaihi wasallam àti mú ẹ̀rí wá lọ́pọ̀lọpọ̀ bí tànábì ti gbé ìdájọ́ kéfèrí láwọn ọmọ kékeré lórí àbí ẹ̀kọ́ ni tó bá yẹ pé kò rọrùn ànábì fún wọn ní ìdájọ́ tàbá ìyá nìyẹn ìdájọ́ tàwọn bàbá wọn ìdájọ́ àwọn òbí wọn ànábì ànábì fún wọn ló fi pè wọ́n sí islam ẹni tó gba islam nù wọn ànábì dúpẹ́ lórí pọ́nà ọba àdékẹ́lá yọ kóònù náà ẹni tó gba islam ànábì fẹ́rin lẹ̀ lórí ìjẹ́kẹ́ sórí ẹ̀. alimami kpọ́bálí sọ wípé wa amma al-ghulamu fa innahu kana kafiran wa kana abawahu mu'minin àwọn òbí rẹ̀ méjì wá jẹ́ mu'minin tiwọn. fa'alimna annahu yirhiquhuma ọlọ́wọ́ bá ti wá mọ̀ yí pé ọmọ ìyá ọ̀sọ̀ àwọn òbí rẹ̀ méjèèjì ẹ́ yóò sọ wọ́n di tùrìyànà ẹ́ yóò sọ wọ́n di ẹni tí ń tayọ àlà ọlọ́run ba sórí àníṣe ó wá ní ìtànpẹ̀ ní àtùrìyàn òun náà ní huwa ìsìkìrọ̀rù ala Allah ìmọ̀ ṣe gbéraga sí ọlọ́run ba wa kufran bihi ìṣe kẹfẹ́rí sọ́lọ́run ba wa bi nahwi alladhi qulna fi dhalika qala wọ́n ní irú nǹkan tá a sọ yìí wọ́n ní irú ìtumọ̀ tá a fún wáyà yìí ó ní àwọn àgbàfà ẹni ìṣáájú tó jẹ́ àwọn onítumọ̀ alukur'an irú ìtumọ̀ tá fún nìyẹn. àlìmọ́mù kọ́bárí wọ́n ní ìtumọ̀ táwọn sọ báwọn ṣe túmọ̀ ayà yìí pé ọmọ tí kọ́bìrù payẹ̀ òkè èfèrí ni àwọn òbí rẹ̀ méjèèjì sì jẹ́ mùmíní wọ́n ní báwọn ṣe wí yẹn bẹ́ẹ̀ ni àwọn alu tawil bá ṣe tú yẹn tí àlìmọ́mù kọ́bárí bá sọ pé àwọn alu tawil àwọn sọ̀hábà àtàwọn tàbí'ùn àwọn nọ́mbáwí àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà àtàwọn ọmọ kéwu àtàwọn ọmọ kéwu àwọn ọmọ kéwu wọn àwọn náà ń bá wí tán pè ní ahlu ta'wil wọ́n ah, eléyìí báyìí wọ́n ní báyìí sọ nìyẹn wọ́n ní tó ń lọ́wọ́ lọ́jọ́ pé wọ́n sọ pé wa amma al-ghulamu fakana kafiran wọ́n sọ pé ọmọ yìí ń kọ́ o wọ́n ní wọ́kọ̀dì dúkìrọ̀ dálíkà fi báàgì huruf wọ́n nínú àwọn hurufu míì tó ń gbà wá wọ́n sàlàyé ń wọ́n mẹ́ńṣẹ̀ ń wípé wa amma al-ghulamu fakana kafiran ẹ̀rú ọmọ yẹn o kèfèrí lọmọ náà jẹ́ dúkìrù man qala dálíkà sheikh alimamu tọ́bárí wọ́n ní àwọn fẹ́ mú àwọn tán sọrú ọ̀rọ̀ yìí báyìí àwọn tán sọrú ọ̀rọ̀ yìí àwọn fẹ́ mú wọ́n ní abdulrazak sọ fún wa kọ́lá akhbarana ma'mar wọ́n ní ma'mar sọ fún wa an qatada látọ̀dọ̀ qatada pé qatada sọ wípé wa amma al-ghulamu fakana kafiran pé ẹ̀rí ọmọ kékeré tí kọ́dùrú payẹ o káfìrí ni tó ní pé qatada náà tọ́jọ́ pé kí o tẹ́ni káfìrí lọmọ tí kọ́dùrú payẹ so alimamu Tabari mu wa ó wọ́n sọ pé wàkánà àbáwáhù mìíní yìí àwọn òbí rẹ̀ sí méjèèjì jẹ́ múmìnì fa aradna ayubdilahuma rabbuhuma khayran minhu zakatan wa aqraba rahma wa aqraba rahma àwọn ni kọ̀tàdà sọ bẹ́ẹ̀ wọ́n ní bákan náà haddathana bish haddathana yazid qala haddathana sa'id al-qatada wọ́n tún gbà ara sọ̀rọ̀ qatada bákan náà pé wa وكان أبواه مؤمنين وكان كافرا في بعض القراءة ولنو إقبواك إنو, إنو قراءة مي بسوانية وأما الغلام فكان أبواه مؤمنين أري أما يو أو بينا مجي جمومين وكان كافرا ونسي جاكي فرينتيه so alimamu tọ́bárí wọ́n ní nǹkan tí kọ̀tádà ibi tó náà tú sí nìyẹn wọ́n ní so bákan náà nígbà tó bẹ̀rẹ̀ sí máa mú àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ wá so wọ́n wá mú wọ́n wá mú ẹ̀rí wá tí wọ́n gbà wá látọ̀dọ̀ Sa'id bin Jubair látọ̀dọ̀ anibina Abbas látọ̀dọ̀ ibn Abbas an Ubay ibn Ka'b látọ̀dọ̀ Ubay ibn Ka'b anna Rasulullah sallallahu alaihi wasallam qala wípé anabi gangan fúnra ara rẹ̀ sọ wípé al-ghulamu alladhi qatalahu al-Khadiru ọmọ tí Khadiru pààyàn túbí àyẹ́ ọmọ túbí àkàfíràn ìyẹn ni wípé lọ́jọ́ tí wọ́n ń kádàrà ọmọ yìí nígbà tí wọ́n ń kọ kádàrà ọmọ yìí kèfèrí ni wọ́n kádàrà ọmọ yìí sí nínú kádàrà ọmọ yìí kèfèrí ni ẹ sì mọ̀ wípé kádàrà ò lè ṣe kíni kò lè ṣe kọ́ mọ́ṣẹlẹ̀ kò lè ṣe kọ́ mọ́ kò lórí anábì sallallahu ni ọmọ tí kọ́dùrú pa yẹn o túbí àyà ọmọ túbí àyà kàfíràn ní ọjọ́ tí wọ́n ń kádàrà rẹ̀ tí wọ́n ń pè ìtàgbésí ayé rẹ̀ ọjọ́ tí ń pè bùbù ẹ̀ ní tí wọ́n pè búbú sí lọ́jọ́ náà ni pé kèfèrí lọ́mọ náà kò tí yẹ báyìí nísìn so alimami Tabari wọ́n ti kọ́ wa pé eléyìí báyìí ó ní nǹkan tí ìtumọ̀ àyà yẹn nǹkan tó gbé wá nìyẹn nǹkan tí àyà yẹn rẹ̀ ń sàlàyé fún wa nìyẹn so eléyìí báyìí mo ní tábà lọ́ka tafsir alimami Tabari rahimahullahu ta'ala so àbá ọ̀rọ̀ tí mo ń sọ yẹn àbá ń bẹ̀ naam. lẹ́yìn eléyìí báyìí ẹ jẹ́ ká tún wo àwọn àlàyé mi nínú àwọn ọ̀rọ̀ tó jẹ́ sí pé àwọn olùmọ́sọ nípa ọ̀rọ̀ ọmọ tí Khadiru pa yìí aleyhi salatu wassalam nínú àwọn tíra tí mo tún fẹ́ kí yá gbé yẹ̀wò so òun náà ni tábàlọ́wọ́ nínú tíra kan tán pè ní dar'u ta'arudil aqli wan naqli dar'u ta'arudil aqli wan naqli àbáwa sheikhul islam ibn tèmíyà rahimahullahu ta'ala àwọn ni wọ́n ṣe so wọ́n ní àwọn fẹ́ ti dànù ta'arudul aqli wan naqli àwọn fẹ́ ti dànù nípa ìròrí wípé ká ní làákàyè ń tako ẹ̀rí làákàyè ò lè tako ẹ̀rí láíláí tí làákàyè bá gbádùn kò sí yé báyìí nìyẹn so wọ́n ní eh, ntakọ̀tíra ẹ̀ lé lórí nìyẹn daru ta'arudul aqli wan naqli ìgbéjìnà ìgbékúò títako ra wọn láàrin làákàyà àti ẹ̀rí tó dábàá lọ wọnú tíra náà àbọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìyá bá ń bẹ̀ naam kálọ̀ wo mujalladu ẹlẹ́kẹjọ page four hundred and fifteen ìgbà tó ń sọ̀rọ̀ nípa ọmọ tí kọ́dùrú pa yìí wọ́n ní qala wa kana zahiru ma qala Musa wọ́n ní lè tọ́ hàn nínú gbólóhùn tí anábì Musa sọ fún kọ́dùrú wípé aqtalta nafsan zakiyatan bi ghairi nafsin wọ́n mú kìrọ́ àyẹ wọ́n mú kìrọ́ pé aqtalta nafsan zakiyatan bi ghairi nafs wọ́n ní nǹkan tó hàn nínú gbólóhùn yẹn ó ní pé anabi musa ń jẹ́ kó yé pé ọmọ tí kọ́sìrù pa yìí o ẹ̀mí tó mọ́ ni ẹ̀mí tó là ni ẹ̀mí tí ò dára kú ni kí ni kọ́sìrù pa sí. Si wọ́n ní fa'allamallahu alkhadira fa'allamallahu alkhadira ma kana alghulamu alayhi min alfitrati allati fatarahu alayha ṣùgbọ́n lọ́wọ́ bá àlékẹ́ láfi ma alkhadir ọlọ́wọ́ bá àlékẹ́ láfi ma khadiru àdámẹ́ tí ọlọ́wọ́ bá àlékẹ́ lá dá ọmọ ìlé lórí kí làdámẹ́ náà òní pé kéfèrí ni àìbẹ́ẹ̀kọ́ ni nítorí pé hadithu kullu ka kullu mauludin yulad ala alfitra àrínú àwọn olùmọ̀tán ní ìtumọ̀ hadithu yẹn ni wípé ẹgẹ́ bí alimam ahmed rahimahullahu ta'ala wípé ọlọ́wọ́ bá gbogbo ọmọ pátápátá òun láàbí lórí àdámọ́ tọ́lọ́wọ́ bá lékẹ́lá dámọ́ orí àdámọ́ tọ́lọ́wọ́ bá lékẹ́lá dámọ́ wọn ní méjì ni ìmọ̀ kó jẹ́ kèfèrí ìmọ̀ kó jẹ́ múmìnì ẹni tọ́lọ́wọ́ bá lékẹ́lá bá dámọ́ àdámọ́ pé kó jẹ́ kèfèrí náà ni ó máa jẹ́ ẹni tọ́lọ́wọ́ bá lékẹ́lá bá dá àdámọ́ kó jẹ́ ni ó máa alimami alimami alimami ahmed rahimahu allahu ta'ala nígbà tó ń sàlàyé kullu gula kullu mauludin yóò lára fitrọ wọn lára àtúmọ̀ rẹ̀ ní wípé ọmọ kọ̀ọ̀kan o adá wọn abí wọn lórí àdámọ́ tọ́lọ̀ bá lékelá dá wọn mọ́nú kádàrá wọn lórí kádàrá tọ́lọ̀ bá lékelá kọ fún wọn nínú àwọn ẹ̀rí táwọn máa mú wá lórí ẹ̀ ó ní pé huwa alladhi khalaqakum faminkum kafirun wa minkum ọlọ́wọ́ bá lékelá lọ́wọ́ ọlọ́wọ́ ó ń bẹnu ìyẹn tó jẹ́ kíni ẹn tó jẹ́ mùmìnì láti gbà sọ́rọ̀ bàdìkà ti dàáyín dẹ̀ ni faminkum kafirun wa minkum mu'minun àbí ẹ̀kọ́ ni so ìgbà tí al-imam ibn Taymiyyah rahimahullahu ta'ala tó ń bọ̀rọ̀ yẹn lọ wọ́n ní wa annahu la tabdila li khalqillah fa amara bi qatlihi àti wípé kò sí ìyípadà fún ìpè bùbù ọlọ́wọ́n ba ìtọ́lọ̀ ọba àlékẹ́lá dá ọmọ yìí lé lórí ìmọ̀ ìkọ̀kọ̀ nípa kádàrá ọmọ yìí pé ọmọ yìí kèfèrí ni ọlọ́wọ́ bá àlékẹ́lá ti fi mọ kọ́dìrú pé ọmọ yìí ń kọ́ o inú àwọn kèfèrí lọ́wà báwọn ọlọ́wọ́ àlékẹ́lá ti pé bú ẹnu ni wọ́n ní torí ọlọ́wọ́ bá àlékẹ́lá fi pálá ṣe kópa kana kọ̀lì túbí àyà ọmọ túbí àkàfíràn alimami sef Ibn Taymiyyah nítorí pé níjọ́ tí wọ́n ti dá ọmọ yìí níjọ́ tó ti ń kọ kádàrá rẹ̀ náà ti Ishaq hadith abi hadith ubayi bin kaab ishaq ó gba hadith ubayi bin kaab wa ani nabi sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ nabi sallallahu alayhi wa sallam kọ́ọ̀l bá nabi sọ pé al-gulamu alladhi qatalahu al-khadiru ọmọ tí khadiru pa yẹn tọ̀báyàwó lọ́hùn yá ma tọ̀báyàwó kàfíràn níjọ́ tó lọ́wọ́ bá lè kẹ́lá ń kádàrá tiẹ̀ kèfèrí lọ́wọ́ bá lè inú àwọn ìjọ kèfèrí lọ́wọ́ bá lè kẹ́lá kádàrá tiẹ̀ sí. ẹ wo ẹ̀rí bó ṣe kílíà tó wípé ọmọ yìí ń kọ́ o kádàrá tiẹ̀ ní pé kèfèrí ni ẹ dákun ṣe kádàrá yìí ọ̀wá ní tẹ̀lé lórí ọmọ yìí ni kò tí yé báyìí nísìnyí dandan ni kò ṣẹlẹ̀ ní lórí àbẹ́ẹ̀kọ́ ni sọlẹ́ yìí báyìí òun ni àdìmọ́ mi tẹ́yà ń sàlàyé wọ́n ní wàhálà alhadisu rawahu muslim hadith takai muslim gbà wá wàrọ́ al-bukhari wa ghayruhu wọ́n ní bukhari àtẹlómi náà yàtọ̀ yàtọ̀ sí wọ́n gbà wá yí pé àníbìnà abbas wípé Ibn Abbas máa ń ka àyà yìí ó máa ń kà báyìí wípé ta ni ń sọ̀rọ̀ yìí Ibn Taymiyyah ni ń sọ̀rọ̀ yìí ni wọ́n mú ẹ̀rí wá wípé Al-Imam Bukhari gbà wá nínú Sahihu wọn àtàwọn míì náà nínú àwọn àpọ̀ ní hadith pé Ibn Abbas máa ka àyà yìí wípé wa amma al-ghulamu fa kana kafiran ẹ̀rí ọmọ tí Khadiru payẹ̀ kèfèrí Ishaq isaac wa sọ wípé falaw taraka nabiyyu sallallahu alaihi wa sallam annasa walam yubayyin lahum hukm al-atfal tó bá yẹ bá nabi sallallahu alaihi wa sallam bá fi àwọn èèyàn kalẹ̀ ni kára bí ó sàlàyé ìdájọ́ àwọn kékèké fún wọn lam ya'rifu al-mu'minina minhum min al-kafirin àwọn èèyàn ní ma ta ló jẹ́ mu'min nínú àwọn kékèké ta ló jẹ́ kèfèrí nínú wọn adákùnbó láti mọ̀ ní tòótọ́ sáré bí ọ̀bá sàlàyé fún wa sáré rẹ̀ rí kádà àwọn ni sọ́nà báwo láti wá mọ̀ pé báwo láti jẹ́ mẹ́ntọ́ jẹ́ múmi nínú àwọn ọmọ kékèké báwo láti mẹ́ntọ́ jẹ́ kèfèrí nínú wọn pẹ̀lú àlàyé ànábì ni àbẹ́ẹ̀kọ́ ni ànábì ló dẹ̀ ti pé wáyé pé ọmọ tí kọ́dìrú pa yóò nínú wáyà tí bùkọ́ àyínú wáyà tí mùsùlùmí gbà wá ó ní túbí àyà ọmọ túbí á kàfíràn ànábì jẹ́ pé pé ọmọ yìí kèfèrí lọ́wọ́ bá lè kẹ́lá dáa kèfèrí lọ́wọ́ bá lè kẹ́lá ẹ̀kọ́ yóò jẹ́ kò tí yẹ bá nìsí so nítorí pé ànábì ti fi mọ̀ wáyẹn òun la fi mọ̀ dájú ẹ̀ ìyẹn ni àfọwọ́ ìsáàkù wájú pé tí sáré yìí bá pa àwọn èèyàn tí tó bá fi wọ́n lẹ̀ tí ó ṣàlàyé fún wọn nípa ìdájọ́ ọmọ kéèké ni kò sẹ́ni tí ó mọ ọmọ àlìjẹ́ndà àtọmọ náà yàtọ̀ síra wọn láàrin ọmọ kéèké ayé ẹ̀kọ́ ni. àmọ́ torí pé a ti rí dẹ̀líl látọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam wípé ọmọ tí kọ́dùrú pa yẹn ẹ má di èrò pé ó ṣàdédé pa á lásán o tí kèé bá ṣe wípé ọlọ́run bá lè gíga ti fi mọ kọ́dùrú pé ọmọ yìí ń kọ́ o kèfèrí ni nínú kádàrà rẹ̀ tọ́lọ́run bá lè fi lá kádàrà mọ́ tó bá tó wá ni kò yẹ báyìí nísìnyí arábìnrin wàláwà àṣà ẹjẹ sáré sàlàyé bẹ wàláwà àṣà la arhaqu abawayhi tughyanan wa kufra arábìnrin tọmọ yìí bá tó wá lé tọmọ yìí bá tó wá lé dàgbà tó bá lé gùn lẹ́mìí kò yẹ báyìí nísìnyí wàláwà àṣà tọmọ yìí bá dàgbà tó bá gùn lẹ́mìí la arhaqu abawayhi tughyanan wa kufra yóò sọ àwọn òbí ẹ̀ méjèèjì di kèfèrí ni kìí ṣe wípé kánẹ́bí ń sọ ni pé nígbà tó bá dàgbà ni ó tó di kèfèrí alẹ́bí ń sọ tí ó padà tó ṣe tó bá dàgbà ni nígbà tí bàtà fẹ́ máa tún àdìsí fáwọn èèyàn ó sì wípé alẹ́bí ni nígbà tó bá wá dàgbà yóò wá di kèfèrí. alẹ́bí ni wàlẹ̀ wà áyàṣà tó bá yẹ pé Khadiru bá fi ọmọ ilẹ̀ tí yóò bá pa ni tó bá fi ilé dàgbà la arhaqu abawehi tughyanan wa kufra lẹ́yìn tóun ti ya kèfèrí tán yóò tó sọ àwọn nítorí ọlọ́run ọba àlékẹ́lá tó pọ̀ ọlọ́run ọba àlékẹ́lá fẹ́ sàánú àwọn òbí rẹ̀ méjèèjì lọ́lọ́run ọba àlékẹ́lá fi ní kọ́dùrú papọ̀ eléyìí eléri bú nínú kádàrá rẹ̀ bọ́lá sì dàgbà yóò tún kiri bú àwọn òbí rẹ̀ ni o tètè pákó òun nìkan máa lọ káwọn òbí rẹ̀ méjì jẹ́ kíni wọ́n là lọ́dọ̀ ọlọ́run ọba lọ́lọ́run ọba àlékẹ́lá fi fi ọmọ mi rọ́pò fún wọn insha Allah tí bá ń ka al-mawsu'at wal-albani mawsu'at wal-albani fil-aqida jàre mawsu'at wal-albani fil-aqida Sheikh al-Albani fa ìdájọ́ kan yọ wọ́n tó wá mú àwọn ẹgbàá wá mi wá tó ṣàlàyé rẹ̀ insha allah ìfẹ́ kákanjú kò tí ì yé báyìí nísìnyí so nítorí àsìkò tó ti lọ ẹni kí n ka nǹkan tí mò ń ka ìparí wọ́n ní àbáwá ìsáàkì jẹ́ pé pé tí ànábì ọba ṣàlàyé fún àwọn ọmọ ni àbá ti mọ ẹni tí ó jẹ́ kèfèrí yàtọ̀ sí mòmí nínú àwọn ọmọ yìí li annahum la yadruna ma jubila kullu wahidin minhum alayhi hina ukhrija min zahri adam nítorí pé àmọ́ àdámọ́ àti kádàrá tó kádàrá fún ẹnì kọ̀ọ̀kan nínú àwọn ọmọ yìí nígbà tí ọlọ́wọ́ bá àdékẹ́lá wọn jáde nù bàrà di anabi adam àbí ẹ̀kọ́ ni àmọ́ nítorí àlemọ́rù ìdájọ́ tí wọ́n jẹ́ àmọ́ ànábì sallallahu alaihi fi wálẹ̀ kò fi àwọn èèyàn lẹ̀ anabi sàlàyé ìdájọ́ wọn fún wa láti mọ̀ pé mùsùlùmí bẹ́nu wọn kèfèrí bẹ́nu wọn. bàbá yìí àtúfìlà fi dúnìyà anábì sọlọ́sàn wá sàlàyé ìdájọ́ ọmọ kékeré ńlé ayé fakọ́l anábì wá sọ wípé wọ́n lẹ́rìí lélẹ́yìí o anábì sọ wípé àbàwáhù yóò hàwìdánìhì àwọn àwọn òbí rẹ̀ ni ó sọ ọmọ yẹn di kèfèrí nígbà tó wà ní kékeré ń gan ìdájọ́ ọmọ kékeré nígbà tó wà ní ẹ̀yẹ́ nìyẹn pé ìdájọ́ tàbáyíyà ni ó gbà ìdájọ́ bí ìdájọ́ àwọn òbí rẹ̀ ló fi jẹ́ pé àwọn àfáà sọ wípé ọmọ tọ́mọ ọba àlékẹ́lá bá kádàá pé lérí bú ni àwọn òbí tí ó bí eléri bú ni wọ́n jẹ́ ẹ̀jí ọ̀nà dáa máa ń sìn àwọn ní ó ṣe kí ni àwọn ní ó wá rẹ sójú ọ̀nà tọ́lọ̀ ọba àlekẹ́lá dá lé lórí yẹn àyàfi tọ́lọ̀ ọba bẹ́ẹ̀ padà sánú ẹ̀ ọba mọ̀ pé tó bá ti wà náà bá pé inú àwọn tí ó padà yí padà ni àwọn òbí tó bá bí ọmọ yìí àwọn ní ó sọ di yahudi kò tí yẹ báyìí sìn wọ́n yìí náà sirọ́ọ̀nìyì ẹ̀ ń pẹ́dájọ́ ọmọ kékeré ló ń sọ wọ́n sọ pé nígbà tó bá dàgbà ni wọ́n sọ di yahudi o àbí nítorí pé ọmọ tí ànábì lọ ṣe dáwà fún ọmọ yahudi tẹ̀ǹgbẹ́ kọ̀ dàgbà kánàbì tó gbẹ́dájọ́ yahudi lé lórí sallallahu alaihi wasallam tó pè islam kéde kó dàgbà ní kékeré náà lọ́wọ́ naam wọ́n ní àwọn ní ó sọ di yahudi wọ́n yìí náà sirọ́ọ̀nìyì àbíkọ́sọ́ di nasọ́rọ́ wọ́n yìí náà majusi ẹni tí ń bọ̀ náà yaqul ọmọ sọ wípé antum la ta'lamuna ma tubi alayhi fil fitrati ula ẹ̀yin ò lè mọ̀ ìtọ́lọ̀ ọba àlékẹ́lá kádàrá lé lórí nínú kádàrá alákọ̀ọ́kọ́ tọ́lọ̀ ọba àlékẹ́lá tọ́ kádàrá fún walakin na hukma tófìlì fi dúníyà hukmu àbàwẹ́yìí wọ́n ní àmọ́ ìdájọ́ ọmọ kékeré nílé ayé òun ìdájọ́ àwọn bàbá rẹ̀ àwọn òbí rẹ̀ méjèèjì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ìdájọ́ ìdájọ́ tó bá jẹ́ iná ìdájọ́ ọmọ yẹn ó jẹ́. fàáríbù zalika bil abawayn ẹ lọ mọ ìyẹn pẹ̀lú àwọn òbí rẹ̀ méjèèjì ẹ lọ mọ ìdájọ́ àwọn ọmọ kékèké téèyàn bá fẹ́ mọ ìdájọ́ àwọn kékèké bó láti mọ wá pẹ̀lú àwọn òbí rẹ̀ méjèèjì ni. faman kana saghiran bayna abawayn kafirin ulhiqa bi hukmi al wọ́n lẹ́ni tó bá jẹ́ ọmọ kékeré tó bá jẹ́ pé àwọn òbí rẹ̀ méjèèjì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kèfèrí ni wọ́n ìdájọ́ kèfèrí láfóhùn náà alẹ́ mọ́nà àwọn kèfèrí ni wọ́n mọ̀ nǹkan sọ̀gírọ̀n tani sọ̀rọ̀ ìjọba Ibn Taymiyyah àbí wọ́n mọ̀ nǹkan sọ̀gírọ̀n bayna abawayni muslimayni ulhiqa bi hukmi islam ẹni tó bá jẹ́ ọmọ kékeré yasiru ilayhi fa ilmu dhalika ila Allah wọ́n ní àmọ́ ìjẹ́ mùmíní rẹ̀ àbí ìjẹ́ kèfèrí rẹ̀ nínú kájọ́ padà dìgbà tó bá padà yá tí ó padà parí ìgbésí ayé rẹ̀ lórí ọlọ́run ọba kò báyìí sí wọ́n ní eléyìí báyìí wọ́n lè bá lọ́wọ́ tó wá jẹ́ kí a ma ọlá tí Khadiru ní alayhi salatu wassalam àti ànábì Musa kò sí yẹba ẹni tìyí naam wọ́n ní wọ́n ní wa ya'lamu dhalika wa ya'lamu dhalika fadlul Khadr موسى إذ أطلعه الله عليه في ذلك الغلام وخصه بذلك العلم. bi dhalika al-ilm. wọ́n ní léyìí báyìí ló jẹ́ kí a wá mọ̀ wípé wọ́n ní anabi wọ́n ní khadiru alayhi salatu wa salam. òun ló jẹ́ kí anabi musa alayhi salatu wa mọ̀ nípa nǹkan tọ́lọ́wọ́ bá àríkẹ́lá kádàrá fún ọmọ kékeré yìí kò tí yẹra ìrísí yìí wọ́n ní torí pọ́lọ́wọ́ bá àlékelá fún ànábì ó fún kọ́dúrú mà ọlọ́wọ́ bá àlékelá fi ọlọ́wọ́ bá àlékelá fi ìmọ̀ yìí ó fi hàn kọ́dúrú alayhi salatu wassalam ìmọ̀ nípa ọmọ kékeré yìí wa khassahu bi dhalika al-ilm ọlọ́wọ́ bá àlékelá rẹ̀ ṣe kíni ọlọ́wọ́ bá àlékelá sa kọ́dúrú lẹ́sà pẹ̀lú ìmọ̀ yìí pẹ̀lú ìmọ̀ kọ̀kọ̀ yìí tó yẹ pé ọlọ́wọ́ bá àlékelá ò fi ìmọ̀ ànábì Musa alayhi salatu wassalam kò tí yẹ báyìí nìyí so eléyìí báyìí òun náà ni nǹkan tí alimami Ibn Taymiyyah rahimahullahu ta'ala tó sọ sọ eléyìí báyìí òun náà ní nǹkan tí alimami Ibn Taymiyyah sọ wípé tábàwo nǹkan tó ṣẹlẹ̀ láàrin anabi khadiru àti musa yìí aleyhi masalatu wasalam ó jẹ́ kó yọ wípé nǹkan yìí inú màtọ́yẹ́ pọ́lọ́wọ́ bá àlékẹ́ láti gbé ọlá fún khadiru sọ yìí báyìí nísìnyí lílé yìí báyìí tó pọ́lọ́wọ́ bá àlékẹ́ lá fún khadiru nímọ̀ yìí kò tí yé báyìí nísìnyí tọ́lọ́wọ́ bá àlékẹ́ lá fún anabi musa aleyhi salatu wasalam eléyìí báyìí wá ní ó ní khadiru fi ma anabi musa aleyhi salatu salam nígbà tí ọlọ́wọ́ bá àdékẹ́lá fi ma khadiru tọ́lọ́wọ́ bá àdékẹ́lá tó fi hàn khadiru nǹkan tọ́lọ́wọ́ bá àdékẹ́lá kádàrà fún ọmọ yìí nínú kádàrà rẹ̀ tó jẹ́ pọ́lọ́wọ́ bá àdékẹ́lá òun nìkan lọ́wọ́ bá khadiru nìkan lọ́wọ́ bá àdékẹ́lá sàlẹ́sà pẹ̀lú ìmọ̀ yìí sòun lọ́fà ló fi jẹ́ sí pé àwọn ni khadiru fi ṣe nǹkan tó ṣe fún ọmọ nípa irú nǹkan tí Khadiru sí fún ọmọ yìí ànábì Musa Khadiru jẹ́ kó yé wípé nǹkan tó ń ṣe yìí o ìmọ̀ kan ni tó yẹ pé ọlọ́run ọba àríkẹ́ ló fi mọ̀ òun nípa ọmọ yìí pé ọmọ yìí o àdá inú kádàrá tiẹ̀ kèfèrí ni kò tí yé báyìí ní kò sí orin kankan lára ọmọ yìí tó bá tún wá lọ sí kíni tó bá tún wá lọ gùn lẹ́mìí tó bá lọ pẹ́ jù báyìí lọ yóò sọ àwọn òbí rẹ̀ yìí yóò sọ wọ́n di eléríbú ni yóò sọ àwọn òbí rẹ̀ méjèèjì di eléré bú ni nítorí pé ọlọ́wọ́ bá ní kí á nífẹ̀ẹ́ àwọn òbí rẹ̀ tọ́lọ́wọ́ bá ní kí á fi ní kí ànábì Khadiru alayhi salatu salam kí ó pa ọmọ yìí kó ní bá kọ́lé màmá kó eré burúkú bá àwọn òbí rẹ̀ nígbà tó yẹ pé kádàrá tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kèfèrí ni so insha Allah ta'ala so eléyìí báyìí níbi tí aláǹfààní àti àdúrósílálẹ̀ yìí níbi ọ̀rọ̀ àfáwà alimọ́bìnrin tèmi rahimahullahu ta'ala tó tó bá di ọ̀la pẹ̀lú gọlọ́ọ̀ba á tẹ̀síwájú lórí àlàyé tí à ń ṣe báyìí ní sí tíra alimá ibn tèmíyà míì náà àti tíra alimá ibn qayyim rahimahullahu ta'ala àti àwọn afáàsùn náà míì náà tó yẹ pé insha allah ta'ala á padà ka àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ lórí ọ̀rọ̀ ọmọ tí khadiru pa yìí pé ẹ̀rí jẹ́ pé wáyé pé ọmọ yìí ń kọ́ òkè fèrí ni kò kí ń ṣe mùsùlùmí kò tí ì bá ní sí pé nǹkan tó fa bá a jẹ́ sí òun ò nídàájọ́ tàbáyíyà kò mú dájọ́ àwọn òbí rẹ̀ méjèèjì torí pé àwọn òbí rẹ̀ méjèèjì mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n ajé pé wáyé pé ìgbà míì mẹ́tọ́ pé àwọn òbí mi àwọn òbí àwọn òbí àwọn òbí yẹn lè jẹ́ múmìnì kọ́mọ kọ́mọ wọn sì jẹ́ kéfèrí àbí bẹ́ẹ̀ ni nítorí pé anabi anabi anabi nuh aleyhi salatu salam múmìnì ni àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ń ti bẹ́ẹ̀ ọmọ rẹ̀ jẹ́ káfìrí so ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa tí ò ní múdájọ́ àwọn òbí rẹ̀ báwo láti wá mọ̀ yẹn á mọ̀ yẹn pẹ̀lú ẹ̀rí tí àbá ti wá rí ẹ̀rí kankan tó sọ fún wa yìí pé ọmọ yìí o táwọn òbí méjèèjì bí ìbá jẹ́ kèfèrí a jẹ́ pé ìdájọ́ mùmínì náà mọ̀ fún ọmọ yẹn tó pé tàbá ìyà ni ìdájọ́ àwọn òbí rẹ̀ méjèèjì náà mọ̀ gbà ṣé bá nìsí àtọ́ ọmọ tí kèfèrí bí náà tá a bá ti rí ẹjú kankan tó sọ fún wa pé mùsùlùmí lọmọ yẹn a jẹ́ pé ìdájọ́ àwọn òbí rẹ̀ méjèèjì òun náà mọ̀ fún so nǹkan tó lè yọ ọmọ yẹn jáde kó ń dájọ́ àwọn òbí méjèèjì òun